adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba tí ó tó ṣe júmọ̀ àtọ̀yìn ní rọrùn fún wa ọba náà ní adáwọ̀pẹ́ fún adáwọ̀pẹ́ fún lórí àwọn orí rẹ̀ lórí wa ìkẹ́ rẹ̀ àánú rẹ̀ àti àbú rẹ̀ ọ̀bẹ̀lọ́mọ subhanahu wa ta'ala ọ̀pọ̀lọpọ̀ júmọ̀ báyìí ọlọ́jẹ́ ká ṣe ní ayé lórí dáadáa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àtòrí tí ò ní tán kún ọba níbi wa Muhammad sallallahu alayhi wa sallam kó bá wọn ara lè rẹ̀ kó bá wọn sọ̀hábà rẹ̀ àti gbogbo alẹ́ lápapọ̀ ẹ̀yẹ ẹrúsìn ọlọ́wọ́n wa gbogbo alẹ́ ní amọ̀ tí ò pamọ́ sí wa parí pé ní ẹ̀sìn wa yìí ó ní àwọn òpó tí ó dúró lé lórí tàbí sí kọ̀wá idul islam àwọn òpó islam àwọn òpó yìí anábíwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ti ṣàlàyé rẹ̀ fún wa nínú hadith jibril ti umar bin khattab radiyallahu anhu tó gbà wá nígbà tí jibril wá bá níbi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó béèrè lọ́wọ́ pé ní akhbirni anil islam fún mi ní rúpa ètí ń jẹ́ islam ìyẹn ni pé tó béèrè mi ni àwọn òkú tó gbé dúró anabi ṣàlàyé wípé ní an tashhada allah ilaha illallah wa anna muhammadu rasulullah anabi ṣàlàyé wípé ní kó jẹ́rìí pé kò sí olùjọ́sìn fún mi tẹ́yìn ó máa jọ́sìn fún lẹ́yìn tọ́lọ́n àti ìjọ́sìn tòdodo ọlọ́run nìkan là á jọ́sìn fún àti pé ní kó jẹ́rìí pé anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam òjíṣẹ́ ọlọ́run wàtúkì máa sọlá bákan náà kí ọmọ kírun pàtó ti yẹ zakat kọ́ sì máa yọ zakat yẹ pé kọ́ ọmọ kírun kọ́ kí lásìkò rẹ̀ pẹ̀lú àwọn ọmọjẹ̀mú rẹ̀ pẹ̀lú àwọn orígun rẹ̀ bákan kọ́ yọ zakat nígbà tí kọ́ndíṣẹ́ rẹ̀ bá pé sọ́dọ̀ yẹn gbogbo yọ zakat owó rẹ̀ watasuma ramadan bákan náà kí ọmọ ẹgbàáwẹ̀ ramadan nígbà tó sùn rẹ̀ bá dé watahujja bayta Allahil haram bákan náà kọ́ máa ṣe lọ sílé olúwa tàbí sí hajj eléyìí ni orígun márààrún tó wà ní hadithi jibril tó ibnu tí abdullahi tí umar ibn khattab tó gbà wá ẹ̀wà rí ìtọ́mọ rẹ̀ gbà wá tó ṣe abdullahi ibn umar kólánẹ́lúwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó sọ fún wa pé ní buniya al-islam ala khams ìyẹn pé sí islam tá à ń ṣe yìí wọ́n mọ lórí àwọn pílà márùn kan ìyẹn pé táwọn bá mọ́lé orí pílà làájú rẹ̀ sì lé lórí wọ́n mọ lórí àwọn ìpìlẹ̀ márùn márààrún tó wà níbi hadith àkọ́kọ́ lòun dárúkọ ẹ̀rí nínú àwọn ìpìlẹ̀ yìí èyí tó gbẹ́yìn rẹ̀ nínú hadithi umar wọn náà ní fatahujja albayt ìyẹn kíkọ́ ọmọ ṣe hajj lọ sílé olúwa gbogbo aná bá wò á rí pé àsìkò tá a wà yìí àsìkò hajj ni láti oṣù tó lọ tá a mọ̀ sí oṣù shawal láti bọ́ sí ashurul hajj àwọn oṣù hajj torí pé oṣù hajj ó bẹ̀rẹ̀ látẹ̀yìn ramadan àbọ̀ sí shawal bákan náà Sulqaada èyí tá a wà nínú ẹ̀ tí yóò parí ní nǹkan bíi ijọ́ mélòó sùn àwọn àbọ̀ sí Zulhijja oṣù Shawwal àti oṣù Sulqaada tá a wà yìí àti ijọ́ mẹ́wàá Zulhijja là ń pè ní ashurul hajj àwọn oṣù hajj ọlọ́wà subhanahu wa ó ṣe hajj ní orígun kan àti òpó kan nínú àwọn òpó Islam. tó yẹ pé ní ìsìláàmù ọmọ ènìyàn ò tí ì lè dúró tí ò bá nígbàgbọ́ sí hajj tá ń sọ yìí ọlọ́ba ala wa ta'ala ó ṣe ní yẹn fún Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nígbà tí ó di ọdún kẹsàn-án lẹ́yìn ìgbà tó ṣe ìjẹ́ra hajj yẹn yẹn náà ló pé ní àti bá nàbí gan ṣe ṣàlàyé nínú hadisi Jibril ẹni pé òun ló pé gbẹ̀yìn òun ní àwọn ọ̀ràn yẹn márààrún òun ló dé gbẹ̀yìn nínú márààrún torí pọ́dún kẹsàn-án lọ́lọ́run ṣe lọ́nà yẹn lẹ́yìn ìgbà nẹ́bí lo ọdún kan àti díẹ̀ tó jẹ́ ọdún kẹwàá lẹ́yìn ìgbà tó ṣe hijira lọ Mọ̀dínà náà ni ó kú ọdún tọ́lọ́ ń ṣe ájì lọ́nà yẹn yìí anábẹ́wà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam òun gan kò lọ sí hajj ó rán Abubakar Siddiq radiyallahu anhu pẹ̀lú àwọn sàhábà tí wọ́n ṣe hajj pé ká lọ ṣe hajj ìgbà tó wá di ọdún kẹwàá ànábì náà wá ṣe hajj tiẹ̀ tá a mọ̀ sí hajjatul wada hajj kan tí ó ṣe láyé wa alihi wa sallam ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ṣe ìbádà yìí ní ìbádà tó jẹ́ pàtàkì tẹ́tẹ́ ní bàbá wa anabi wa Ibrahim alayhi salam òun ló ti kọ́kọ́ pèpè sí ládùúgbà tó ti mọ Kaaba tọ́lọ́ ń pàṣẹ rẹ̀ pé wa adhin fin nas fil hajj kéde fáwọn èèyàn wípé wá ṣe hajj ya'tuka rijalan láàyè tó ti kéde yìí níjọba lẹ́bi Ibrahim ń kéde láàyè náà náà kò sáwọn ẹ̀dá púpọ̀ mbẹ́ ẹ̀rì ilẹ̀ asálẹ̀ ni ilẹ̀ òkè ni ṣùgbọ́n àyè tó ọmọ sí ìkéde káyọ̀ ṣe hajj yàtúkà rìjàlá wọ́n wà lẹ́ni tí ó rìn wá àádà tó yẹ pé ibi táwọn ń gbé ẹsẹ̀ ṣe rìn wá bẹ́ẹ̀ wà ala kulli dọ́ọ̀mìrìn bákan náà àwọn tó ń gbọ́ra ń kúmí wọ́n gbọ́ wá bẹ́ẹ̀ ẹ̀rí pé láyè sí òdìpá ń lo mọ́tò òdìpá ń lo aeroplane gbogbo nǹkan tí ó sá èyí ó yàtúnẹ̀mí kulli fajjin amik ọlọ́ni gbogbo ààyè bó ṣe wò ó jìnà tó ìpèpè tó pèpè sáàyè yìí mọ̀ mọ̀ wá bẹ́ẹ̀ ẹ wọ́n báyìí yẹn ṣe ń wá lórí ilé ayé látara ìpèpè ànábìwá Ibrahim alayhi salam ẹ̀yin ẹrúṣẹ́ ọlọ́run hajj tá a sọ yìí ó jọ́ràn ẹ̀yẹn lórí àwa mùsùlùmí ọlọ́ni wa lillahi ala nnasi hijjul bayt man istata'a ilayhi sabila ọlọ́run ṣe lọ́ràn ẹ̀yẹn fáwa mùsùlùmí fẹ́ni tó bá ti ní ìkápá rẹ̀

ẹ yà ṣe hajj o ọlọ́run ṣe hajj lọ́nà ẹ̀yẹ fún yín fàhùjù kẹyà máa lọ ṣe hajj arákùnrin kan wá bá nàbí ọmọdé sọlá ni wọn wípé àfikún lè àmì ya Rasulullah eré òjíṣẹ́ ọlọ́sọdọọdún làmọ́ wa ni sọdọọdún làmọ́ wa ṣe hajj ni ò ń ṣe bá nǹkan lọ ó pé arákùnrin tó wá bá pé kó mọ béèrè béèrè ìmọ̀ tí àmì ṣe ọdọọdún tí o jọ ọrọ yẹn ọdọọdún gẹgẹ báwo ẹ náà ṣe jọ ọrọ yẹn ọdọọdún tí irun náà jẹ ọrọ yẹn àdìgbàdìgbà anabi òtún dá lóhùn anabi ń bá nǹkan ẹ̀mí lọ nígbà tí o dé lẹ́ẹ̀kẹta arákùnrin tún béèrè pé ìbéèrè tí mo mọ béèrè ẹ̀mọ́ tí ìfún mi lésì anabi wá sẹ̀yìn fèsì lẹ́ẹ̀kẹta pé lágùntù náà àm tí n bá sọ pé náà nígbà tó ń béèrè béèrè ń sè tí n bá sọ pé náà bẹ́ẹ̀ ni ọdọọdún ni làwájàbà. kò bá dọdọ ọdún fún yín tẹ́ máa lọ hajj tí ó jọ́rọ̀ yẹn fún yín palamọ́sítàtọ̀ àtùn ṣùgbọ́n ẹ̀ ní lágbára kẹmọ wa bẹ̀rẹ̀ lọ́dọọdún eléyìí yẹ pé ní ẹ̀ẹ̀kan náà ni hajj jẹ́ ọ̀ràn yẹn fún yẹn nígbèsè ayé rẹ̀ ẹ̀ẹ̀kan náà ló jẹ́ ọ̀ràn yẹn fún tí ẹ bá ti lọ ẹyọ kan ìyókù tó kù nínú mustahabu nàwáfílù ni nínú ẹ̀ náà fílà tá a fẹ́ ni tó bá tó lágbára kó tó lọ́ngbà míì ṣùgbọ́n àkọ́kọ́ tó lọ ni hajj tó jẹ́ ọ̀ràn yẹn látara hadithi yìí láti rí pé ní hajj ẹ̀kan náà ni ọlọ́run ṣe lọ́ràn yẹn fún yẹn ní ìgbà tó bá ní agbára ọlọ́ni lèmọ́ ní sàtọ́ àìlẹ́yìn sẹ́bíìlà fẹ́ tó bá lágbára láti lọ tó ní kápá tó ní arísìkí tó lálàáfíà ara tójú ọ̀nà ṣiṣẹ́ kínní tójú ọ̀nà fírì fún wàmọ̀ nkáfà ẹ tó bá takò kínní jẹ́ àjì kòsíntójọ́ sí ń tójọ́ fa inna gani anil alamin ọlọ́run kọjá gbogbo àgbáńlá ayé kìí ṣe pé ájì èèyàn lọ lọ́dọọdún lọ́lọ́run fi ń jọ́lọ́run kò sí pé la fẹ́ bí kò sí pé ní ọlọ́run bá ó nífẹ̀ẹ́ wa ni ló fi ṣe la tó yẹ pé ní àmọ̀ ń bẹ̀ ẹ̀yẹ ẹrú ọba sọ látara hadithi tá a kà yàbí àyà kùránì tá a sọ fúnra wa a rí i pé ọ̀ràn yẹn ni ṣùgbọ́n fúta ni ala kulli mùsùlùmí fún mùsùlùmí mùsùlùmí ni wọ́n ṣe hajj bẹ́ẹ̀ ni ẹni tí yẹn ṣe mùsùlùmí tó náà ní kápá ọ̀ràn yẹn ni fóun náà ṣùgbọ́n láì tí di mùsùlùmí tó bá lọ lóun ní gbà lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ ni wọ́n kọ́dí mu náà ilà àmọ́ amilu fàjà alinahu haba amansuro ọ̀rọ̀ láwọn tí wọ́n ṣe mùsùlùmí gbogbo tó ń ṣe níṣẹ́ là ń rí kò pamọ́ sí wa ṣùgbọ́n gbogbo iṣẹ́ wọn á kú dànù bí eruku ìyẹn ló fàṣẹ pé ní gbogbo iṣẹ́ tá a bá ṣe tí ó jẹ́ iṣẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọba a gbọ́dọ̀ jẹ́ pé orí ìsìláàmù la fi ṣe tí ẹ bá ṣe èyíkéyìí iṣẹ́ tó wò ṣe tí ẹ ṣe mùsùlùmí ọlọ́ba subhanahu wa ta'ala kò ní gbà lọ rẹ̀ gbogbo tó bá wù kọ́ náà ọlọ́ni wa ma mana'ahum an tuqbala minhum sadaqatuhum ọlọ́ni nafaqatuhum ọlọ́ni kò sí tó fà á tá a fi gba gbogbo tí àwọn kèfèrí àwọn mọ̀nẹ́fìkì ń ṣe tí wọ́n ń ná illa annahum kafaru billah wa bil yawmil akhir nítorí òjì àgbà náà ni pé ní wọ́n ṣe kèfèrí sọ́lọ̀ àtọ̀jọ́ ọ̀gbẹ̀yìn eléyìí fi ní ẹni tí ó ṣe hajj yóò jẹ́ ẹni tó jẹ́ mùsùlùmí tó jẹ́ mùsùlùmí ni hajj sọ̀ràn rẹ̀ ọ̀ràn yẹn fún báàlì gòlù tó ti bàlágà tó ti bàlágà ìbàlágà sì rè àmọ́ mọ́ látara ìpè ní yóò ní stéèjì téyàn òde lọ́jọ́ orí wákẹ́ yóò lálá àmọ́ tá a fi máa rí lára rẹ̀ káíkọ́kùnrin yóò ní tí ó bẹ̀rù káíkọ́bìnrin náà bí kò ti máa ṣe háìdọ̀ kọ́kùnrin ti máa sùn kó ti máa lálàdá nǹkan sára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àlámọ̀ tá a pé ẹni yìí ó ti bàlágà náà ẹni tó wá jọmọ kékeré ṣé wọ́n á lè lọ ni àbí kò lè lọ bí irun náà lọ́rọ̀ hajj kọ́mọ bá ti bàlágà àmọ́ ni wàá kírun bẹ́ẹ̀ náà lọ́rọ̀ hajj àlèmọ́ ọmọ kékeré lọ tó yẹ pé ní olóṣè hajj ṣùgbọ́n èyí tó ṣeun kò tí ì ṣe èyí tó jọ́rọ̀ yẹn fún torí kò tí ì bàlágà táwa ní òní ládàá rẹ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam láàyè rẹ̀ náà irú eléyìí ṣẹlẹ̀ tárábìnrin kan wá gbọ́mọ kan bá anábì nígbà tí wọ́n ń ṣe ájì ẹ̀yẹ ọ̀kẹta lóṣù tó ń ṣe lọ́wọ́ arábìnrin gbọ́mọ wá bá anábà Muhammad sallallahu alayhi wa sallam anabi ni alihava hajj O sọ fún anabi kẹ Alihaza hajj se ọmọ kékeré tí mo gbé dání yìí ṣé ó hajj naam ó ní hajj kele ajr ṣùgbọ́n wọn na wàá gbẹ̀san ìwọ òbí rẹ̀ tọ́ mú lọ ṣe wàá gbẹ̀san ó yẹ pé ní ọmọ kékeré náà alẹ́bí ṣe hajj ṣùgbọ́n hajj o tó bá jọkùnrin ní irú ìhìrọ́mù aṣọ wáìtì tán wọ̀ dédé tí wọ́n náà wà tán náà wọ̀ tí wọ́n máa fi ṣe hajj èyí tí ò bá lè ṣe bí kájú kò àmọ́ bá jù tábà ń tàwáfù tá a gbé dání òun náà ń tàwáfù pẹ̀lú wa nu tájọ lọ àràfá tá a gbé dání òun náà lọ àràfá ti ẹnu ẹ wá ní tọ́mọ yìí bá dàgbà ṣé yóò tó ní ládàá hajj tó ti bóbi rẹ̀ tó mú lọ́sẹ̀ ní ẹni ìtàn àfà tó ń lọ́rọ̀ wọn náà ni pé bẹ́ẹ̀ ni tó bá dàgbà lórí dáadáa tó tó wá ṣe hajj ti ìsìláàmù nye eke pé kò yẹ kó lórí ọ̀nà dáadáa bákan náà inú etí ó ṣe hajj ó gbọ́dọ̀ jẹ́ alhur ó gbọ́dọ̀ jẹ́ ọmọlúwàbí torí pé ẹrú ò nǹkan kò dá nǹkan ní lílọ bíbọ̀ rẹ̀ ó wà lábẹ́ olówó ni olówó ni ó sì fún ní yọ̀ǹda àfi tó olówó bá fún ní lókùn pé ó lè lọ bákan náà àwọn kọ̀ǹdíṣàn di hajj ọ̀rọ̀ pín sí méjì pé agbọ̀n pé ní ìrìn àjò ó ní máhàrámù lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ máhàrámù ni pé ọkùnrin tí ó wà pẹ̀lú rẹ̀ nínú àwọn eléwọ̀ rẹ̀ bíi bàbá rẹ̀ bíi àbúrò rẹ̀ bíi ọmọ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tó yẹ pé ní bí ọkọ rẹ̀ nínú tó jẹ́ eléwọ̀ rẹ̀ wọ́n tó wájú pé ní àjò hajj tó jẹ́ ìbádà nìkọ́ ìtólékè náà ni pé kọ̀ǹdíṣẹ̀ yìí náà sì lọ lókùnbà tó pé yóò travel ni torí pé irú Muhammad sallallahu alayhi wa sallam ọkùnrin kan wá bá nàbí àmúna sọlá ó ní ìtàtàtò fi jihad wọ́n ti mú mi pé nínú àwọn tí wọ́n lọ jihad láti lọ jagun ni mo wà mo sì fẹ́ lógun ìyàwó mi sì ré ó ti múra láti lọ sí hajj èwo ni kí n ṣe ànábì ni ànábì ni fi jihad lẹ́kọ́ ṣe hajj pẹ̀lú ìyàwó rẹ̀ lẹ́fi mi pé ní ànábì sọ fọ́kùnrin pé kò gbọdọ̀ dá lọ òun náà ni pé kí ó lọ pẹ̀lú ẹ̀ àtàwọn kọ̀ǹdíṣẹ́ mi tó yẹ pé ní ẹni tí ó ṣe hajj ó gbọ́dọ̀ mọ̀ ẹ̀rí gbogbo eléyìí nínú àwọn òfin tó dẹni tí ó ṣe hajj ni kó lágbára nínú kọ̀ǹdíṣẹ́ yẹn ni kó lágbára owó tí ó san bákan náà kó lágbára tara tí ó fi ṣe èyàn lè lágbára owó kó mọ̀ ní agbára ara bákan náà èyàn lè ní agbára ara kó mọ̀ ní towó méjèèjì náà lè wà fún kó lágbára owó kó ní tara kọ́nọmọ́túrù ẹ̀rí bí àwọn àwé rẹ̀ tí ó gbà kó mọ́ rí i pé gbogbo eléyìí tí ó bá ṣẹlẹ̀ síyàn àyíká ọ̀rọ̀ hajj kò tí ì ṣe ọ̀ràn yẹn fún náà ni ẹ̀yìn orísun ọlọ́run hajj yìí tá a wá sọ ẹni tí hajj bá sọ̀ràn yẹn fún náà ló gbọ́dọ̀ lọ ṣe torí pé ní láyé anábíwá Muhammad sallallahu alayhi wa sallam a rí arákùnrin kan nígbà tí wọ́n gbé ihram táwọn pé làbáyìíká ó ní làbáyìíká ṣubúrú mọ́ hajj tí mo fẹ́ ṣe yìí mo fẹ́ ṣe fún ṣubúrú mọ̀ anábì pé sọ ti ṣe ájì fúnra ra tiẹ̀ ná eri kọkọ ṣe ájì fúnra ẹ̀kọ́ tó mọ̀ ṣe ti ṣubúrú mọ̀ ìyẹn ló fà pé ní ìbáàdà tó jọ́nà yẹn àìfi sojú ṣáájú hajj tọ́lọ́ ti ṣe lọ́rọ̀ yẹn fóun tó ti lágbára ó wà ní yẹ kí bàbá lọ ná ó yẹ kí màmá mi lọ ná àbí ó yẹ kí n kọ́kọ́ fẹ́ nìkan ná ara ìwọ náà wàá kọ́ torí pé tọ́lọ̀ sọ pé ní límọ̀nìsítà tọ́ ilé ìsẹ̀bìlà fẹ́ni tó bá lágbára ìwọ lọ àkọ́kọ́ tó jẹ́ ọ̀nà èèyàn fún ọ ọmọ eléyìí wa a ní àgbọ́yé rẹ̀ ẹ̀yẹ ẹrúsìn ọba hajj a ṣe ó nídìí àwọn àgbọ́yé fẹ́ni hajj gẹ́gẹ́ bi àwọn ìjọsìn yòókù náà ṣe nídìí àgbọ́yé pàápàá jùlọ ni ìnáwó tó pọ̀ ni ó ní í ṣe pẹ̀lú ìrìn àjò àti wàhálà èyí ó náwó èyí ó nara èyí ó ná àsìkò eléyìí ẹ nínú ipa rẹ̀ torí pé tábà ṣe nínú ẹ̀sìn ó lórí mímọ̀ ni ìyẹn ló pé ní ìyẹn kẹ́kọ̀ọ́ rẹ̀ a wo ìyẹn pé situation tó wà ẹ̀kọ́ tó fẹ́ ọ̀ràn yẹn ní fún ọ nínú Islam lápẹjúwe ti lówó láti lọ hajj sí kó mọ àwọn ẹ̀kọ́ tó de hajj ní tá ni ìwé tó ti lówó tó ti fẹ́ lọ tiẹ̀ kò ní tá ó dọ̀rọ̀ ẹni tí ẹ ṣe olùtajà ń kó tó de ọjà títà ní ni ṣùgbọ́n ẹni tí ó ń haram bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀kọ́ ẹ̀sìn ó pé hajj tó gbọ́dọ̀ ni torí wa ta'ala ó sọ fún wa pé faman farada fihinna alhajj fala rafasa wala fusuqa wala jidala fil hajj wama taf'alu min khairin ya'lamuhu Allah wa tazawwadu Ọlọ́run ni ẹ pèsè lẹ fẹn tí ó bá ṣe hajj ká pèsè lẹ fa inna khaira zadi taqwa ká pèsè lẹ ìpèsè owó tá a nani ìpèsè àláfíà ara ìpèsè nǹkan nínú tání ṣùgbọ́n fa inna khaira zadi taqwa ṣùgbọ́n ètò ńlá lábì nínú pèsè náà ní àtẹ́kọ̀wà kó jẹ́ nítorí kéèyàn ṣe ájì rẹ̀ nítorí ọlọ́run ọlọ́run sọ fún ẹni suratul Baqara pé alhajju atimmu alhajja wal umrata lillah ẹ ṣe ájì yín àti umra yín lillah nítorí tọ́lọ́ni kó mọ̀ jẹ́ nítorí tayé pẹ̀yẹ pé tẹ́kọ̀ọ́ àlẹ́ yóò fi ṣe ẹ̀rí ìpáyọ̀ ọlọ́run torí pé gbogbo sẹ́ta bá ṣe pẹ̀lú páyọ̀ ọlọ́run ló fi gbà tí yóò bá náwó tó nára tí yóò fi páyọ̀ ọlọ́run bá sí ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́ba subhanahu wa ta'ala sọ fún wa pé ní innama yataqabbalu Allahu minal muttaqin àwọn ìjọsìn ọwọ́ àwọn tó bá páyọ Ọlọ́run nìkan láti máa gbà nínú pèsè ilẹ̀ tẹ ẹni tí ó pèsè hajj yìí tó ga jù náà ni kó nípa ayọ̀ Ọlọ́run kó ṣe nítorí tọ́lọ́run tí ẹ bá fẹ́ ṣe nǹkan torí tọ́lọ́run lẹ́yìn tó fẹ́ lọ ṣe lọ́wọ́ gbọ́dọ̀ nímọ̀ ń pa rẹ̀ kó kẹ́kọ̀ọ́ rẹ̀ kó jókòó tàwọn tí wọ́n ṣàlàyé fún báyìí báyìí báyìí báyìí báyìí tá a máa ṣe níbi báyìí ẹbí báyìí tá a ṣe bẹ́ẹ̀ ni tí ò tọ́ mẹ́rin torí pé ní tí èèyàn bá ná gbogbo owó yìí tí ò bá ṣe bọ́ lọ́n ṣe fẹ́ bá lẹ́bi ṣe fẹ́ ọlọ́run ní ìgbà lọ rẹ̀ anábìwá muhammadu rasalam hajj kata ló ṣe ti ṣe hajjatul wada ó sọ fún àwọn sọ̀hábà pé ní khuzu anni manasikakum ẹ wo bí ṣe ń ṣe hajj dáadáa o ẹ wo tí ń ṣe láàyè kọ̀ọ̀kan o wàlálì alikọ́kùn ba'da amikum hadha ó lè ṣe é ṣe kí n má pàdé yín lọ́dún mi mọ́ o kí n má wá lọ́dún mi o àwọn sábà gbọ́ yé pé bóyá anabi ò ní wá hajj ní ṣùgbọ́n àwọn bákìrì ń gbọ́ yé pé ó súnmọ́ pé <laughs> òrùpá anabi wà láyé mọ́ ìyẹn ló bá dé pé wọ́n wo ìṣesí kọ̀ọ̀kan bá anabi ṣe ṣe àwọn sábà ò sí pẹ̀lú fẹnu kọ́lá ibùdó Abbas láàyè kan ó lánàbí nìkan lọ sàkó wa nígbà tó débi tó ti jùkò ó kó sọ́wọ́ ní wọ́n ń yọ̀ kan kúrò ní kan lẹ̀ pé irú ni kì í ṣe toríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ń ṣe hajj ẹ̀lẹ́ yóò ṣe lọ́nà tó rọ́ǹgì tí ò bá tà lẹ́bi mu owó tó yẹ sí ná kọ́lọ́ náà wò àbí wàhálà tó ṣe ìtọ́lọ́ fẹ́ wò ni pé sọ ṣe tí mo ní kọ́ ṣe àníbà muhammed sallam onímọ̀ ni ahadatha fi amúrinà haza ọ̀rọ̀ ọjọ́ sí tá a mú wáyé ẹni tó bá tún mú nǹkan mi wá tá a ṣe tó ń wá ṣe fàwọn ọ̀rọ̀ dùn ànígbà bákan náà ló sọ nínú ẹgbẹ́ mi pé nímọ̀ ni amila amila ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan lẹ́yìn àlẹ́ yìí amúruna tí o sáṣẹ wa ń bẹ̀ tí èsì pé báwa ṣe ṣe bọ́lọ̀ ṣe fi wa àrọ́ du ọlọ́run dá padà ni jẹ̀wọ́n ìjọ wa bójú mu kéèyàn náà dúró owó kéèyàn náà àsìkò kó ná wàhálà kó ti ṣe hajj kátó wa dàlú láyà tó yẹ pé inú iṣẹ́ tá a fi máa ráforíjì ọlọ́run ni ṣùgbọ́n bá ṣe bó ṣe yẹ kó ṣe lọ́wọ́ rẹ̀ yẹn ló fi àwọn nǹkan tó yẹ kó mójútó ó gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ rẹ̀ lẹ́yìn ìgbà tó ti nípa ayọ̀ ọlọ́run kò gbọ́dọ̀ tẹ́ bá ti páyọ̀ ọlọ́run ká ti nípa ayọ̀ ọlọ́run ká ṣe bá ṣe fẹ́ rárá bákan náà tó bá tún mọ̀ ẹ́ ṣe tán náà ó tún gbọ́dọ̀ wá fi páyọ̀ ọlọ́run bá sí torí pé nǹkan méjèèjì yìí náà máa ń wò lẹ́fi máa gbaṣẹ́ lọ́wọ́ ẹni al-ikhlasu yẹ pé ká ṣe nǹkan torí tọ́lọ́run ká bá ṣe tọ́lọ́run wa mutaba'atu rasulihi sallallahu alayhi wa alihi wa sallam ká wá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gẹ́gẹ́ bó ṣe ṣe ilé nínú àwọn ọ̀nà tí èèyàn máa fi ń téèyàn máa fi ń rí ìtẹ́wọ́ tí ìjọsìn yẹn máa fi ń jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọba ni abẹ́lẹ́ ọba sùhánù àtàlá gbogbo ọmọ ẹ̀yà wa tí wọ́n lọ sí hajj àwọn tó ti wà ń bẹ̀ lọ bá wọn ṣe ní iṣẹ́ ìrọ̀rùn الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين ẹ̀yẹ rúṣin ọlọ́run àǹfààní ńláńlá ní iṣẹ́ hajj ni ó ní tẹ́pẹ́ ní àlè kàtán kò sí gbọ́dọ̀ mọ̀ pé tọ́lọ́run bá ní àṣẹ nǹkan nínú ìjọsìn àǹfààní ẹ̀sùn wa ni wà àbí kò hàn sí wa gbọ́dọ̀ mọ̀ àǹfààní wa ń tọ́lọ́n bá sì ní ẹ má ṣe nǹkan yìí ìdí tó fi ní á má ṣe ó hàn sí wa ni àbí kò hàn sí wa á gbọ́dọ̀ pé aburú wa ń bẹ ìṣesí mùsùlùmí nu torí pọ́lọ́ ògo ní pa wá láṣẹ nǹkan kan àfi kó kankan fún wa àfi kó jẹ́ pé hajj ó pọ̀ púpọ̀ ìyẹn ló ní èyẹ ní àwọn ẹ̀kọ́ rẹ̀ ọlọ́wà wa nínú ayàtà kàfúrà ta ló pàṣẹ fánẹ́bí Ibrahim kó kéde pé káwọn yẹn ṣe hajj ọlọ́run wọn sọ ń parí rẹ̀ pé ní minkun lifadin amin liye ṣehadu manafi alahum ọlọ́run ní nítorí kẹ́lẹ́bà wa ara wọn nǹkan àǹfààní àǹfààní tí ń bẹ fún wọn ìyẹn látara hajj tí wọn bá ń ṣe àǹfààní púpọ̀ ó wà ń bẹ ọlá púpọ̀ ó wà ń bẹ àǹfààní péjọsìn ni yìí kọ́kọ́ jẹ́ kan kì í tún wá ṣe ordinary ìjọsìn lásán nínú àwọn ìpìlẹ̀ ìjọsìn ni tẹ́ pé ìsìláàmù yìí ò tí ì pé torí pé orígun kan ló jẹ́ nínú ẹ̀sìn wa ẹni tọ́lọ́run bá lápẹ́júwe ẹni bá ní kí ó ní arísìkí láti lọ hajj tó jẹ́ pé tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ torí pé yìí nìpìlẹ̀ lẹ́yìn náà mùsùlùmí máa ń kírun orígun ẹlẹ́ẹ̀kejì nu tí tó wá aráàjì ṣe jẹ̀mọ́ orígun márààrún pé àbí òpé ẹ̀sìn rẹ̀ ó pé ara ń fa ní tó wà ń bẹ̀nu ìyẹn ló fà tó yẹ pé ní anábà mọ́tò sọ́lá ń sọ fún wa pé ní mọ̀nì hajjá ẹnikẹ́ni tó bá ṣe hajj wàlàmúyẹ́fṣùk ó lọ sọ́hun kò sọ́sọ́kúsọ kò wùwàkíwà kò wù ọ̀daràn lọ́hun torí pé lómi ó wù ọ̀daràn bẹ́ẹ̀ lẹ́ lómi ó wù dáadáa ẹ̀rí tẹ́ bá ẹni tó bá wòrò yìí tàná wọn ní ìkan nínú àwọn alálàájì tán dọ̀rùn ó san owó kan nù ẹni ẹ sì lọ gbé fún àtàn mójútó tẹ́lì pé owó tó ń rí èrè bóyá ọmọ nasarawa bọ́ ọmọ ìlú kan ni wọ́n sì padà gbówó yẹn fún irú ẹnìkan ló hùwà dáadáa lọ kéèyàn hùwà dáadáa bẹ́ẹ̀ kó má hùwà àbàjẹ́ kó ṣiṣẹ́ tọ́lọ́ ni kó ṣe àlébi ni rọ́jà á yóò ṣẹ́rire kàyáwó mi wàhálà dá ti òfin hùmùhù bí ìgbà pé ìyá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bí ni tí ò lẹ́sẹ̀ lọ́rùn ẹ̀rí pé ìjọsìn lánlá lélẹ̀ tí ó fọyàn mọ́ ibi gbogbo ẹ̀ṣẹ̀ yẹn lọ́lọ́run bá náà tún sọ fún nínú alukur'an pé ní alhajj ashuru ma'lumat faman farada fihinna alhajj oṣù hajj yìí o tó bá dé fàlà rọ́fàṣà wala fusuqa wala jidala fil hajj ẹni tó bá ti lọ kó sọ wọ ara rẹ̀ kó sọ tó fẹnu sọ kó mọ jiyàn lọ́hùn kó mọ tako yẹn lọ́hùn kó ṣe tọ́nà ọba subhanahu wa ta'ala tó náà kó ṣe tó bá ṣe báyìí yóò ráforíjì yẹn la Ànábì sọnu hadisi mi tí Abu Hurairah gbà wá pé sọlawat asọlawatul khams irun wákàtí márùn-ún tá a máa ń kí láti wákàtí kan sí kejì wàlí jùmọ̀ àtúnyìlá jùmọ̀ ẹ̀rí jùmọ̀ sí jùmọ̀ bákan náà Ramadan sí Ramadan ó wà ń bí ẹ̀ pé ní àwọn ìjọsìn gbé hajj téèyàn náà ṣe nínú tí máa ń pa ẹ̀ṣẹ̀ yẹn ìlànà bí n sọ fún amúrú bùnà á sí pé ọmọ pé ní islam yáàdì mọ̀ bá wọnú islam gbogbo ti ni aláwo ni ni tó bá ti wọnú islam islam ma gbogbo ẹ̀ ọlọ́forí rẹ̀ jí bákan náà ni alhaj yáàdì mọ̀ ma kọ̀bìlà hù ẹni tó bá ṣe hajj àwọn nǹkan tó bá jẹ́ àṣìṣe tẹ́lẹ̀ láwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ jí látara hajj ara ń tó wà ń bi ọ̀rọ̀ kí a ṣe hajj ni ìyẹn ló yẹ pé mùsùlùmí ó gbọ́dọ̀ lójú kòkòrò láti ṣe ìbádà lálá tí máa ń fọ ní mọ́ tí máa ń jẹ́ kí èèyàn rí kẹ ọlọ́run ọba bákan náà nínú àǹfààní ni pé ní àwọn ìtọ́lọ́mọ tó sọ fún wa nínú àwọn ìjẹ́ mùsùlùmí wa pàápẹ́ ní gbogbo wa ó mọ̀ kan ibìkan náà là ń dájú kọ gbogbo alágbáyé oríṣiríṣi bá a ṣe wò ó jẹ́ láwọ̀ ní níran ni ìkankan náà lájọ ń ṣe ibi tó yóò ti ráǹfààní rẹ̀ láì tó gbọ́yé ni kéèyàn ṣe hajj wàá lóríṣiríṣi ẹ̀dá wàá lóríṣiríṣi èdè tẹ́ pé kálukú náà mo wá ṣe ìbádà kan náà ẹ̀ àti kankan náà ni wá kódà bí lu wá yàtọ̀ kódà bí rìn wá yàtọ̀ kódà bí de wá yàtọ̀ gbogbo eléyìí nínú àwọn àǹfààní tí èèyàn ó rí téèyàn bá ń ṣe hajj ni ẹ̀rí àwọn iṣẹ́ tẹ́yìn wá ṣe ń bẹ̀ ó pọ̀ jantirẹrẹ pẹpẹtáyé bá gbà wá nínú ọ̀rọ̀ wa míì àwọn mẹ́nubà díẹ̀díẹ̀ níbẹ̀ kọ́lọ́mà subhanahu wa ta'ala kò ṣe ń rọrùn fún wa àwọn tí wọ́n lọ náà kọ́lọ́mà subhanahu wa ta'ala kí ó gbà ń jọsìn fún wọn gbogbo wa náà kọ́lọ́mà ṣe léwọ ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀yìn ẹlúsìn ọlọ́run tí a bá wo àsìkò tá a wà yìí ẹ pé ní oṣù Sulqaada ó ti fẹ́ tàmí sí yàmù tẹ́rìwìà tóṣù yìí bá ti wá lé ó láwọn òfin tó dé ó láwọn sí oṣù kejìlá nínú oṣù ojú ọ̀run ọjọ́ tó bá di mẹ́sàn-án ní ọjọ́ àràfá ọjọ́ tó bá di mẹ́wàá lọ́jọ́ léyá ṣùgbọ́n oṣù yìí ó ní àwọn àwọn òfin kan tó dé oṣù abiyì ni pàápàá jùlọ mẹ́wàá àkọ́kọ́ rẹ̀ anabi amúdà sọlá ó ní mọ́ mi àyàmí alhamdulilayi sọ́ọ̀lì ahabu ilallah fiyami ní azil ayam anabi ní kò síjọ́ kan téèyàn ṣiṣẹ́ eré tó wu ọlọ́run tó tó mẹ́wàá tó bẹ̀rẹ̀ sùlẹ̀hìjà nínú hadith ibn abbas anábì ní iṣẹ́ eré tá à ń ṣe kò síjọ́ kan tí ó wá wu ọlọ́run tó pọ̀ bíi kó jẹ́ ìjọ́ kìíní síjọ́ kẹwàá sùlẹ̀hìjà tàbá sì wọ́n sì fẹ́ yàbí monday lábọ̀ sí kìíní sùlẹ̀hìjà ẹ̀rí ó fi pé ní iṣẹ́ eré tá à ń ṣe ká tó lékún sí Ibn Abbas sọ pé ní àwọn èèyàn wá bí anábì pé ní wàhálà jihad fi sabilillah jihadi wa ń kọ́ torí pé ṣẹ́ ńláńlánu tó lè gbẹ̀mí yẹn lọ anabi ni wàhálà jihadi fi sabilillah kó yẹ kí yẹn ṣe jihadi nínú oṣù mi olóore tó ṣe olóore tó yẹ bá ṣe ní ìjọ mẹ́wàá tẹ̀lé hijja yìí illa rajul àyàfi yẹn kan kharaja bi mali wa ahlihi ẹ̀rí tó jáde lógun tó tán síbẹ̀ dúkìá rẹ̀ tán síbẹ̀ gbogbo fámìlì rẹ̀ tán síbẹ̀ wàlàmù yẹn rìjì bí shay'in min kò wá iṣẹ́ òní ní a máa ṣe jọmọ́ kò níṣẹ́ kan pàtó iṣẹ́ tá à ń ṣe náà ni kò sí pé ká ṣàlékún ẹ̀ irun wa ká kí bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹ̀rí ká dún nímọ̀ ká kí níjẹ̀mọ́ bákan náà kí a máa ṣe ìrántí ọlọ́run bá ọba àlekè ọlá tó yẹ pé ní àwọn ẹni ìṣíwájú wa tí mẹ́wàá àkọ́kọ́ yìí bá ti pé wọn á lékún ìrántí ọlọ́run ọba wọn kò sí nígbà tó bá di ìgbà yàmọ̀ àròfà àbí ọjọ́ ọdún táwọn ṣe Allahu akbar Allahu akbar àbíjọ́ mẹ́ta tó tẹ̀lé nìkan àwọn azkaru kan wà tó yẹ pé ìtúlẹ̀ wà láńpẹ̀lẹ̀ azkaru mutlaqo tábẹ̀ láti nu mẹ́wàá ìwé subhanallah tó ń ṣe lọ́sàfikún ẹni bẹ́ẹ̀ alhamdulillah ni bẹ́ẹ̀ istighfaru ni kó tó wá di ọwọ́ bíi ọjọ́ àràfá táwọn ṣe Allahu akbar Allahu akbar la ilaha illallah ṣùgbọ́n láti bẹ̀rẹ̀ rẹ̀ náà nìjí ni ìrẹ́tí ọlọ́run bá wa ló gbọ́dọ̀ ti pọ̀ ìbẹ́ lọ́wọ́ bá àǹfààní pé ǹjẹ́ àwẹ̀ kan wà pàtó tá ń pè ní àwẹ̀ ẹjọ́ mẹ́wàá tó bẹ̀rẹ̀ sí ìjà nítorí ilẹ̀ náà ni pé kò sí àwẹ̀ kan pàtó ṣùgbọ́n ìgbà tó náà jẹ́ ṣe olóore tọ́lọ́mbá fún yàn gbà ń bẹ̀ ẹlòmí àgbà gbogbo èdè díjọ́ àràfá ẹlòmí àti gbà tó lè gbà ń bẹ̀ torí pé nínú ìjọ yìí ìjọ tó yẹ pé ní àyàmù bàràkàtì ni ọjọ́ tó lálùbáríkà ni ìyẹn lọ́lọ́ fi fúra nínú suratul fajr gẹ́gbó ṣe lè lọ́pọ̀ lọ́pọ̀ ọ̀rọ̀ àwọn àfọ́nítẹ̀fsir ọlọ́ni wal fajr wa layalin ashir ọlọ́run búra pẹ̀lú alfajir yẹn alfajir tí mo yọ láàárọ̀ wa layalin ashir layalin ashir tẹ́báwọn àfẹ́sí sọ gẹ́gẹ́ bí alimamu tọ́bárì wàbùnú kathir wa ghairi minal mufassirin àtàwọn àfọ́ní tafsiri mi ẹni ijọ́ mẹ́wàá àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ oṣù fil hijja ni ọlọ́run sì nífẹ̀ẹ́ kankan búra àyàfi kó jẹ́ pé nǹkan yẹn tóbi ní ọ̀dọ̀ rẹ̀ ìyẹn ló fatẹ́ pé ní gbogbo anáà lọ gbìyànjú ká lékún ìjọsìn tá à ń ṣe ẹ̀rí kálékún kálékún bẹ lọ́wọ́ bá wa kálékún náfàkọ̀ sọ́dákọ̀ sọ́dákọ̀ tá à ń ṣe àtàwọn nǹkan mìíràn tá a mọ̀ ní iṣẹ́ olóore ẹ̀yẹ ẹrúṣẹ́ ọlọ́wọ́ bá ẹtọ́ lọ́wọ́ bá sùn wọn àtàlá tó bá gbà láàyè tó ti mọ̀ pé òun pẹran tó ti jẹ́ pé àwọn arísìkí tí ó ṣe ti wà lọ́wọ́ rẹ̀ ó pé àbó tí wọn bá ibi tí mo ti fẹ́ gbà ó túmọ̀ kí n rí gbà tó ti mọ̀ pé òun pẹran ẹni tó sì bá ti pé kò gbọdọ̀ múrun kankan nínú ara rẹ̀ ẹ̀rí nínú irun tá a máa mú irun orí ni irun abíyá ni irun mú ni irun abẹ́ ni kò gbọdọ̀ mú kankan bẹ́ẹ̀ ni o gbọdọ̀ gé èékánná eléyìí ló wà ní sunna Ànábì Muhammad sallallahu ẹni tí o wá nípa eléyìí sòfin fóun ṣùgbọ́n bóyá sòlìhíjà di mẹ́ta àbí mẹ́rin lówó bá dówó tiẹ̀ náà pé lówó ah, èmi pẹ́rẹ́ láti ibi bí ó ti di mẹ́ta náà kóra dúró fún àwọn nǹkan wọ̀nyí ní ṣíṣe gẹ́gẹ́ bó ṣe wà nù lànà Muhammad bàbá tí o bá kóra dúró tó bá pẹ́ náà kọ́kọ́ pé kò ní ní ládá ṣùgbọ́n ká tẹ̀lé lánàá tá níbi fílẹ̀ ní ń dáa fún wa gẹ́gẹ́ bọ́lá wa ṣe sọ pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana ìkọ́ṣe dáadáa ń bẹ látara ànábì àwọn ọ̀sánlá fún yín tó yẹ kẹ́ ẹ̀kọ́ṣe rẹ̀ liman kana yarju Allaha wal yawmal akhir fẹ́nìkẹ́ni tí ń bá ń retí kó ń pàdé ọlọ́run kọ́lọ́ yónísọ́n tó ń retí kó ń rí kẹ́ òun ló ṣe pàtàkì fẹ́ni kọ̀ọ̀kan wa ìṣesí rẹ̀ ni pé tí ó bá tún di sèlè ìjà yìí tí ó pẹran yóò kóra dó níbi ìmú irun kankan kó lára àbí ibi ìgé kan náà bákan náà ẹni tí kò ní tí ò lágbára lé kò bá òun wí ṣùgbọ́n nígbà tó náà bá ti lágbára kódà kọ́dún kọ̀tọ́la kó kojọ́ mẹ́rin bá èmi náà ò ti sọ pé òun pẹran àtìgbà náà kó náà ṣe kí ni kó náà kó kóra dó fún àwọn nǹkan wọ̀nyí abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala fún ọmọ ìyàwó àtàwọn ní hajj kọlọ́wà kọmọ́sà sọ wọn kọlọ́wà kọmọ́sà ṣiṣẹ́ náà ṣe rọrùn fún wọn kọlọ́wà jẹ́ ká padà sílé pẹ̀lú rọrùn àwọn tí wọ́n ti kúrò tí wọ́n fẹ́ lọ kọlọ́wà kó ṣe ìrìn àjò náà ní ìrìn àjò tí ó jẹ́ oríire fún wọn láyé àti lọ́jọ́ gbẹ̀dẹ̀ alikiyama abẹ́lọ́ba subhanahu wa ta'ala àwọn oṣù ìjà lọ́kàn ẹ̀rí náà ní ọdún iléyà kọlọ́wà jọba aláyé káfíndùnú ṣe kásípẹ̀ láyé pẹ̀lá láàfin àrà àtọ̀pọ̀lọpọ̀ àrísìkí kọlọ́yọ́ ní sẹ́ni kọ̀ọ̀kan wa láyé kó ṣe wá lẹ́nu ìkẹ́ ọmọ àlùjẹ́nà lọ́jọ́ gbé dàlkìyàmọ̀ wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in.